ẹ kú dédé àkókò yìí èyí ni ìròyìn lérèfé láti iléeṣẹ́ amóhùnmáwòrán NCBN Kẹ́hìndé Ajẹ́wọlé lóníròyìn yín ààrẹ Muhammadu Buhari ti kọ ìwé ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin láti fóun ní àyè láti wá ṣe ìgbékalẹ̀ ìwé ìṣúná owó fún ọdún 2021 ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Ahmad Lawan ló sọ èyí níbi ìjókòó ìpàdé wọn nígbà tí ó ń ka ìwé ààrẹ Buhari sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin náà èyí tí ààrẹ yóò wá ṣe ní ọjọ́ ìkẹjọ oṣù kẹwàá ní dédé aago mọ́kànlá òwúrọ̀ bákan náà ní ẹ̀wẹ̀ ìjọba àpapọ̀ ti fọwọ́ sí àṣekalẹ̀ tí ó yàtọ̀ fún owó oṣù àwọn olùkọ́ jákèjádò orílẹ̀-èdè nàìjíríà mínísítà fún ètò ẹ̀kọ́ àdàmú àdàmú ni ó sọ eléyìí ó tún ní pé ìgbékalẹ̀ tuntun yìí jẹ́ amóríyá fún àwọn olùkọ́ láti lè túbọ̀ tẹpá mọ́ iṣẹ́ àti lè ṣe iṣẹ́ tí ó ní ipa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ní pé ogójì ọdún ni àwọn olùkọ́ yóò máa lò lẹ́nu iṣẹ́ láti ṣàyè lọ kí wọ́n tó lè fi ẹ̀yìn tì ní ẹnu iṣẹ́ èyí jẹ́ ara àjọyọ̀ ìjọba pẹ̀lú ọjọ́ ìyàsọ́tọ̀ káàkiri àgbáyé fún ayẹyẹ àwọn olùkọ́ tí wọ́n máa ń ṣe ní ọdọọdún ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ní ọdọọdún. àwọn olùkọ́ nàìjíríà ti pẹ́ tí wọ́n ti ń jà fún ìfikún ọdún lẹ́nu iṣẹ́ àti àfikún owó oṣù tí ìjọba sì rí i pé ó tó àkókò láti dá wọn lóhùn. ǹjẹ́ àjọ tí ó ń gbógun ti àjẹkálẹ̀ àrùn NCDC ti ṣe àtẹ̀jáde pé ọgọ́fà ènìyàn ni àwọn tí ó tún ní àrùn kòrónà ní orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ Rivers ní márùndínláàdọ́rin ìjà ní méjìlá ìpínlẹ̀ Ògùn mẹ́sàn-án ní Katsina ènìyàn mẹ́jọ ni ó kó àrùn náà tí ènìyàn méje sì kó àrùn náà ní Anambra márùn márùn ní ìpínlẹ̀ Bauchi àti Ọ̀yọ́ Nasarawa ènìyàn mẹ́ta Kaduna ènìyàn méjì tí Kwara Taraba Imo Delta sì ní ìkọ̀kan kárí àjọ òkòwò ìwọ̀ oòrùn adúláwọ̀ ecowas ti ká ìjẹniníyà tí wọ́n fi sílẹ̀ lórílẹ̀‐èdè mali kúrò látàrí ìgbàjọba ológun tí wọ́n ṣe ní oṣù ìkẹjọ ọdún àwọn ààrẹ àti ìjọba ẹkùn náà ti gbà láti fún orílẹ̀‐èdè mali náà ní ìfowósowọ́pọ̀ láti rí wípé wọ́n dá ìjọba padà fún ìjọba tiwantiwa àjọ iléeṣẹ́ ìṣòwò àgbáyé ti yan ngozi okojo iweala àti yong yong kí ti orílẹ̀-èdè South Korea gẹ́gẹ́ bí àwọn tí ò kópa nínú ìdìbò fún ipò adarí àgbà fún àjọ náà èyí ni ó jáde lẹ́yìn ìpàdé tí ìdàpọ̀ Yúróòpù ṣe láti yan àwọn tí ó darí àjọ náà gẹ́gẹ́ bí ọjọ́ ìbò náà sì ti sún mọ́ etílé tí àfihàn ẹni tí ó bá jáwé olúborí nínú ìdìbò náà yóò wáyé ní ọjọ́ keje oṣù ìkọkànlá nígbà tí ẹni náà yóò jẹ́ olùdarí àgbà tí ó sì rọ́pò Roberto Azevedo tí àkókò rẹ̀ sì ti pé gẹ́gẹ́ bí adarí èyí ni ìròyìn lérèfé tí a ní fún yín fún tòní kẹ́hìndé ajẹ́wọlé ní orúkọ mi ẹ máa yáṣẹ́ o.